arán ní ìbániṣe ọ̀rọ̀ mọ́ níṣẹ́ fàyàtì àfọ́nì mama wọn bẹ́ẹ̀ adáṣọ́sí ni lọ́rùn má sì regún. Grace and mercy, they me, àdáni má gbàgbé. àdúpẹ́ ẹ máa ṣe àdúpẹ́ ẹ máa ṣe. bàbá ẹ ṣe.